بسم الله الرحمن الرحيم باب وجوب صلة الرحم حدثنا موسى بن إسماعيل قال حدثنا دمدم بن عمري الحنفي قال حدثنا كليب بن منفعة قال قال جدي يا رسول الله صلى الله عليه وسلم من أبر قال همك وأباك وأختك وأخاك ومولك الذي يلي ذاك حق واجب ورحم موصولة الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته وصلى بسنته إلى يوم الدين أما بعد أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí ó kádàrá kí a tún lè pàdé lórí ètò Kunut Sunnah níbi tí a ti máa ń gbé yẹ̀wò àkọọ́lẹ̀ olówó ibire òun náà ní tíra bàbá wa olùmọ̀ Abu Abdullah Muhammad bin Ismail al-Bukhari rahimahullah ọlọ́mọ sábà kẹ́ bàbá náà adabul mufrod eléyìí tí bàbá kọ nípa àwọn àṣàyàn ẹ̀kọ́ ìwàsí mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin eléyìí tó ń júwe pàtàkì ẹwà tó ń bẹ nínú ẹ̀sìn Islam èyí tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó yàn kalẹ̀ fún gbogbo olùgbàgbọ́ òdodo láti rìn láti lè sẹ̀mí lórí ẹ̀ àti báwo ni wọ́n ṣe rí àwọn ọba adẹ́dà níjọ́ àkèyàmà abẹ́ náà nù rẹ̀ ọlọ́run kó jọ alámọ̀rì gbogbo ń tàǹkà yìí mọ́sàájú wúlò fáwa náà ọlọ́run kò lọ kó bá fi sinmi zan àfààní àti iṣẹ́ olóore wa àtàwọn tí ọlọ́run kárara tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ọlọ́mọṣà san wálẹ̀ san gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin a kí wa kú ìpamọ́ ọdún ìgbẹ̀rẹ̀ àdá ọdún ìgúnra ìyẹn lọ́dún iléyà eléyìí tí ó ń súnmọ́ wa tó dojúkọ wa táwa náà dojúkọ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ eléyìí ni jímọ̀ eléyìí tó jẹ́ jímọ̀ yìí nínú oṣù zolahijja eléyìí tí ó ṣe déédéé ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ò lé mẹ́ta tánàbí sallallahu alaihi wasallam tó ṣe jẹ́rẹ́ láti Mẹ́kà lọ sí ìlú Mẹ́dínà eléyìí tá à ń bẹ ọba Allah subhanahu wa ta'ala yìí pé àràfà tọdún yìí àbẹ̀nú àánú rẹ̀ ọlọ́run àtẹ̀mí àtẹ̀sí gbogbo olùgbọ́ wa mọ́sà fi wá sínú ẹni ìyọnu kó fi wá sínú ẹni ìkẹ́ fi wá sínú ẹni tí ọba Allah subhanahu wa ta'ala tó kà sínú ọmọ àlùjànnà gbogbo àwọn tí wọ́n ti wà ní Mẹ́kà bá àbẹ̀nú àánú rẹ̀ ọlọ́run wọ́n lọ ṣèjọsìn láti wá ìyọ́nú rẹ láti wojú rẹ ní ọba Allah subhanahu wa ta'ala kó jọ masa gbalẹ̀sìn lọ́wọ́ wọn àwa tá a wà nílé náà kó jọ kó fáwọn náà lè pa báwọn lórí dáadáa iṣẹ́ tí a máa ń ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dọ̀lẹ̀ hijja eléyìí tó di méjì lẹ́yìn abẹ́ ẹnu àná rẹ̀ ọlọ́mọsà fún wa náà níṣẹ́ ṣe kó jọ kó fi wá sún ẹni ìyọnu ọdún náà kú ìpamọ́ ọdún akíwá kó pọ̀pọ̀ sísìn rẹ̀ abẹ́nú àná rẹ̀ ọlọ́run kójú ọ̀sán àti lásán rẹ̀ yọ̀ọ́nù. níbi tí a ti ń bá tẹ́lẹ̀ àbàbá wọlé máa gbà adábòlù fún fúrọ̀ bẹ̀rẹ̀ ìtànká báàbù ẹlẹ́kọ̀ọ́kàndínlọ́gbọ̀n òun ni tíra tí ibi tí a bá dé òun náà ni báàbù tí wàá bá pè ní ojúbọ sílátọ̀ rahim ìjójúpọ̀ náà ọ̀ranyàn dídá okùn ìbí papọ̀ dídá okùn ìbí papọ̀ abẹ́wò aláṣọ̀wárán wa tààlà kọjọ kọ́lọ̀ ọmọ ṣàyọ̀nù sí fún wa. ìyẹn ni wípé a rí i pé àdìsí ti akalas òun náà ni àdìsí èyí tí Ibn Umar radiyallahu anhu wa ọ̀dọ́ ọlọ́mọ sàbáyọ̀nù sọ àti bàbá ẹ̀ tó ti ń ṣàlàyé lára bá dáadáa téèyàn máa ń ṣe sóbì ẹni lára dáadáa téèyàn ṣe sóbì ẹni ìyẹn ni pé bàbá parí báàbù yẹn pẹ̀lú ọ̀nà wo lálẹ́gbà ṣe dáadáa sáwọn òbí wa lẹ́yìn rẹ̀ a rí pé ojú mo sílẹ̀tẹ̀ rọ́hìn tó fi kẹ́yìn rẹ̀ yìí ọ̀ràn yẹn ìdá okùn bí pọ̀ ọ̀ràn yẹn ìso okùn ẹbí papọ̀ ìyẹn túmọ̀ wípé lẹ́yìn tá a bá ṣe dáadáa sáwọn òbí wa tán ń tá a tún gbọdọ̀ nínú dáadáa tá a tún lè ṣe sí wọn òun náà ní ká so okùn bí wọn papọ̀ ìyẹn ni pé ẹbí tó so mọ́ wọn ká dà á papọ̀ ká ṣe dáadáa sí wọn ẹ̀yàn sì wọn lọ́gbà tí bàbá pé báàbù ní ojúbọ sílẹ̀ tẹ̀lọ́ṣìn ọ̀ràn yẹn ìdá okùn bí pọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn ní gbé nǹkan kan tó bá jẹ́ ọ̀ràn yẹn kalẹ̀ láti ṣe àti kó jẹ́lẹ́sẹ̀ tó túmọ̀ yìí pé okùn bí Allah subhanahu wa ta'ala ọ̀nà ọba àlá pàtàkì rẹ̀ pọ̀ kódà àwọn olùmọ̀ sọ fún wa wípé asafi kulli risalati sanawiya gbogbo tí ń jẹ́ iṣẹ́ tí ọba aláàrán sáwọn ànábì tó ṣáájú kò sẹ́ni kankan tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ìjọsìn tí ò bá jẹ́ wípé ó ṣàlàyé pàtàkì kádà salaye papọ̀ ó ebi pàtàkì kádà ẹbí papọ̀ kò fẹ́ sínú rẹ̀ látara kádà okùn bí papọ̀ ká ṣe dáadáa sẹ́bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ń pè ní dáadáa àbí ìsokùn ẹbí pọ̀ a pé tí wọ́n báwo la ṣe mú dáadáa bá wọn ká ṣe dáadáa sí wọn ẹlẹ́ẹ̀kejì wọ̀dáfúrò ṣẹ́rọ ànihùn àṣẹ́rọ ànihùn gbogbo ọ̀nà táburú gbàlẹ̀ kan àwọn ìbí wa a ṣe kí ni àrípa di àbíjó kàn wọn káwá padà sórí ẹ̀ àwọn àwo gan ni wọn ń pè ní ìbí gan ẹbí wa àwọn àwo ni wọn ń pè lẹ́bí a rí pé àrọ́ìm ìyẹn túmọ̀ yìí pé àpòlùkẹ́ ibi tí ọmọ máa ń wà nínú ìyá rẹ̀ ni wọ́n ń pè ní àrọ́ìm ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo àwa tí ó jẹ́ pé ibẹ̀ yẹn ló kọ̀ náà ti wá papọ̀ ló so wá papọ̀ náà pèlè kí ni o ìbí tó túmọ̀ pé gbogbo ẹni tó bá lè so mọ́ okùn bí yẹn látara bàbá ìyá tí wọ́n dìjọ bí wa gbogbo àwọn ẹni òfin ọba adẹ́dà ló ń pè ní asilatun rahim àwọn okùn bí wa tó túmọ̀ pé eléyìí ń sọ pàtàkì bí Islam ó ṣe jẹ́ ẹ̀sìn ọmọnìyàn ẹ̀sìn tó jẹ́ wípé kò rí síìtì wa kó fi gbèdéke wípé tó ń pè lẹ́sìn ní kákírun kágbáwẹ̀ àti kákírun kágbáwẹ̀ òun nìkan kọ́ ni wọ́n ń pè lẹ́sìn ọ̀ǹtí láàánú tí ìkàyàn sólùgbàgbọ́ òdodo tí yóò fi di ẹni tí yóò máa da okùn bí rẹ̀ ẹbí rẹ̀ papọ̀ tí yóò máa sún wọn papọ̀ pàtàkì jùlọ kí n fi yára sọ fún wa nínú àsìkò téèyàn lè ṣe dáadáa sí ìbí rẹ̀ àwọn ìbátan rẹ̀ àwọn ẹbí rẹ̀ jùlọ pàtàkì nínú àwọn àsìkò ọdún eléyìí tí àwọn èèyàn fẹ́ ṣe iṣẹ́ olóore tó túmọ̀ ìpè gbogbo èmi àti ẹ̀pá máa ń ronú kí la tún lè fi sin ọlọ́run láàrin mẹ́wàá gbẹ̀yìn ẹ jẹ́ ká ṣe dára sáwọn ìbí wa àwọn tá a mọ̀ wípé ọlọ́run tí kádàrá láti rẹran ẹ jẹ́ á sọ fún wọn wípé dábìá má wọ̀ọ́rì màá bá fi màá bá yín fi kún owó ẹran yín àbí màá bá yín rà nínú dáadáa ni àwọn tí wọ́n jẹ́ bàtà àwọn ìyá wa ìbátan àwọn bàbá wa gbogbo tá a bá ní ẹ jẹ́ ni o ẹ jẹ́ fún wa pàtàkì jùlọ sàárà àtẹnikáṣe nínú mẹ́wàá yìí lónú ẹ̀ ẹ̀jẹ̀ á rí i pé nú àwọn tá àkọ́kọ́ ṣe dáadáa yẹn sí kó jẹ́ páwọn wo ni o àwọn tí wọ́n dìjọ bí wa àwọn ìbátan ọ̀dà wọn báyà wa tán ni o wọ́n bá bàbá wa tán gbogbo àwọn eléyìí wà nú ọ̀tá gbọ́dọ̀ ṣe dáadáa sí so a gbọ́dọ̀ gbọ́dọ̀ yé ń tẹ́sí ń pè wá sí eléyìí ni yóò ṣe déédéé hadith tí àfàwà abu abdullah muhammad bin ismail al-bukhari tí wọ́n kọ́ka wọn àdásánà musa bin ismail kọ́lá àdásánà dọ̀mdọ́mù bin amir الحنفي قال حدثنا قليب بن منفعة قال أفروا قليب بن منفعة قال ولو قال جدي ó ní bàbá bàbá mi ló sọ̀rọ̀ yìí fún mi mo gbọ́ lẹ́nu rẹ̀ ni ọlọ́mọ sábà yọ ní sí wọn tá ní bàbá bàbá rẹ̀ yẹn òun náà pè ní Bakr ibn Harith òun ní bàbá bàbá rẹ̀ ó ní ya Rasulullah olóhùn sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run ẹ máa wá wọn sàhábà wọn a máa béèrè wọn a sì máa pàànàbí wa Muhammad nínú ọ̀nà tó máa ń gbà pọnlé jùlọ ò ní kí wọ́n pè pẹ̀lú ipò tó ga jùlọ tọ́lọ̀ ọba rẹ̀ yàn ó ní yá Rasulullah èrè òjíṣẹ́ ọlọ́run man abaru ta ni kí n ṣe dáadáa sí man abaru ta ló lẹ́tọ̀ọ́ dáadáa mi man abaru ta ló yẹ kí n so mọ́ jùlọ man abaru ta ló yẹ kí n kíyà fún anabi sallallahu alayhi wa sallam ó ní ummaka ìyá rẹ̀ allahu akbar a pé a ti kàǹkà tó ní í ṣe pẹ̀lú hadisi náà ṣáájú tá a padà sọ̀rọ̀ lórí ẹ̀ ìyẹn túmọ̀ wípé tó ń bi wá bó la ti gbé dáadáa àwọn òwò la kọ́kọ́ gbọ́dọ̀ ṣe dáadáa sí ìyá wa ni o ìyá wa ìyẹn ló fà á tí mo bá ń ronú nípa wípé tóbìnrin bá ń rò pé bàbá wọn ṣe bákan sóhun tí bàbá bá ṣe bákan sí ẹ ẹni tí wọ́n ní kọ́kọ́kọ́ ṣe dáadáa sí rẹ ni ọba aláà mention it most of the time lọ́pọ̀lọpọ̀ ayé sotiye tó ń túmọ̀ wípé ọba aláà pàtàkì obìnrin púpọ̀ ó mọ wàhálà wọn bẹ́ẹ̀ ni kìí pé kó pàtàkì eh, bàbá náà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà táwọn sàhábà bá ń bi ànábì sallallahu alaihi wasallam ó máa ń sọ fún wọn wípé ẹ bẹ̀ látọ̀dọ̀ ya yín ẹni kí ló fà á kó sàtìrì ní fún anjú ni nínú ẹni wípé bàbá lè níyàwó tí ó jẹ ọ̀kan lọ ó lè bímọ tí ó pọ̀ àmọ́ kọ́mọ ó mọ̀ wípé ibi tó wọ́n ti gbé dáadáa òun ìyẹn túmọ̀ yìí pé Allah subhanahu wa ta'ala ó mọ̀ pé ní ẹni tá a gbọ́dọ̀ ṣe láàánú jùlọ ẹni tá a gbọ́dọ̀ ṣe ìsúnmọ́ wa sí dáadáa jùlọ wallahi ìyá wa ni ọlọ́run àwa tá a ní ìyàláyé mọ́sàbá aṣọ wọn pẹ̀lẹ́ bá aṣọ wọn lẹ́nu ìyọnu àwa tá a ní afa fi bẹ̀rẹ̀ ọlọ́run bá wa ṣe kú nítorí bá yá fi wọn ọlọ́run ó ní ummaka ìyá rẹ wá àdáàkà àti bàbá rẹ ẹ̀rọ ẹtún gbọ́ngbà tí ó tún dákọ ọmọ ìyá kò dákọ ọmọ ìyá lọ́kùnrin oríkìrì o ọmọ ìyá rẹ lóbìnrin tó ń túmọ̀ pé àwọn sisters wa a gbọ́dọ̀ mójútó wọn gbogbo ẹni bá fẹ́ ṣe dáadáa ó máa ń yà mí lẹ́nu àwọn èèyàn fẹ́ ṣe sàárà àwọn èèyàn ń yọ zaka zaka ojúlówó eléyìí tá a lè yọ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí náà tó pé ọjọ́ tó lóore jùlọ ní sẹ̀lẹ̀ ayé ni àwọn ọjọ́ mẹ́wàá yìí wà ẹ jẹ́ a zaka wa ẹ jẹ́ ṣe sọ́dọ̀kọ̀ wa ká ṣe fáwọn ìbí wa sàárà wo lèyàn ṣe táwọn ìbátan rẹ̀ ò láǹfààní lórí ẹ̀ wà ókùtàkà ọmọ ìyá rẹ̀ lóbìnrin take care rẹ̀ ó wà lé ọkọ ọkọ ṣe fún ọkọ ṣe fún yẹn kọ́ ni wàhálà ìwọ náà gbìyànjú rí pé ó ṣe dáadáa fún un anabi sallallahu alaihi wasallam ó tún wá ń tẹ̀síwájú pé wà mawlaka alladhi yali zalik àtàwọn ìbátan tí wọ́n kàn wọ́n gbogbo tẹ̀rẹ̀tìbù yìí títò bá anabi sallallahu alaihi wasallam àwọn ọmọ ìyá wa lóbìnrin wá àkọ́ọ̀kà àwọn ọmọ ìyá wa lọ́kùnrin ó wá ní wà mọ̀ọ́lẹ́àkà àti àwọn ìbátan tí wọ́n so máwọn yẹn àwọn olùmọ̀sọ́fọ́ pé àwọn àwọn onímọ̀ọ́lẹ́àkà lẹ́bi yẹlẹ̀ ìràlẹ́ nínú wọn ni àwọn ọmọ wa wà bẹ́ẹ̀ lónìí èyí tó máa ń yà wá lẹ́nu mi wípé gbogbo ìnáwó tábà ná àwọn ọmọ wa orí wọn lákọ̀ọ́kọ́ ti gbé tí ó lè yẹ kó rí bẹ́ẹ̀ torí but automatic ní ká ṣe dáadáa sọ́mọ ní ká tọ́jú rẹ̀ but tá a bá wá ṣe dáadáa kan tí ó tún lé ẹja rí pé bí tá a ti gbé nìyẹn lẹ́yìn ìgbà ló kan àwọn ọmọ wa lẹ́yìn ìgbà ló kan àwọn bàbá bàbá àwọn tábà ní bàbá bàbá à á rí pa ṣe dáadáa sí wọn àwa tọ́lọ̀ bá ta ní ìyá ìyá à rí pa ṣe dáadáa sí wọn àwa tá ní àbúrò bàbá lóbìnrin à ṣe dáadáa sí wàmúwòlẹ́ àká àbúrò ìyá lóbìnrin àṣedára sí wọn ẹ̀gbọ́n bàbá lọ́kùnrin àṣedára sí wọn ẹ̀gbọ́n ìyá lọ́kùnrin àṣedàdà sí wọn àwọn yẹn ló kàn ṣùgbọ́n tó nìyẹn anabi sallallahu alaihi ó ní hakun wajib allahu akbar wajib ìyẹn ni pé ẹ̀tọ́ wọn ni ó sì jọrọ yẹn ẹ̀rí pé méjì ló pé hakun wajib ajá ah, àti tí ń ti stop méjì kí ló dé bí ti dandan bí bí ṣé kì í ṣe òwe tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe gbogbo àlámọ̀rí àǹfààní tọ́ba aláàfún wa ó fi ṣàdánwò fún wa ní o sotie ó ní wàlẹ́bí ja'alakum khala'ifa fil ardi liyabluwakum fima atakum Allahu subhanahu wa ta'ala ó fi wá sàrólé lórí ilẹ̀ ó kó dúkìá sọ́wọ́ àwọn kan ó fún wọn nígbà láàyè arúzìkì ó jẹ́ kára ó dẹ̀ wọ́n ju àwọn kan lọ ó fẹ́ fi dán wa wò ni. so a mọ̀ wípé hakun ẹ̀tọ́ tí wọ́n ní tọ́fẹ́ gbà lọ́dọ̀ wa wájib tá a sì gbọ́dọ̀ ṣe fún wọn ni abẹ́nú àrùn lọ́rọ̀ mọ́ṣáná wa lọ́wọ́ ànábì sọ̀rọ̀ sọ́lá kò tó wá dákẹ́ ó ní wọ̀rọ̀ ìmú mọ̀ọ́sùlà àwọn ìbí mọ̀ọ́sùlà a gbọ́dọ̀ so papọ̀ so ìbí ká sokùn ẹbí wa papọ̀ ó lágbára púpọ̀ àdìsí tí àlẹ́sàlá ìmáka lórí ọ̀rọ̀ yìí ànábì sallallahu alaihi wasallam àdìsí kan tó lálàfẹ́ pé mọ́sàrọ̀ àhù talẹ́ni tí ó dùn mọ́ta ló fẹ́ àyìn yóò fi sàtọ̀lá òfin rìzìkì ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká rí zikiri gbòòrò kọjá rẹ̀ ó tà orí bá ti ṣe kọ́rọ́nà gbígbà wàyí ó sa aláwù fi àsàrì kó tún wá mí orí pa tó dá ẹ̀gbọ́n tá nàbí sọ ni ó ní falẹ̀ yẹ sọlẹ̀ rahim ẹni kó lọ sokùn ẹbí rẹ̀ papọ̀ àwọn tó ń bá jà yẹn ò ní láti bá wọn jà ṣe dára sí wọn fílmù kọtaak àwọn tí wọn fẹ́ bá ẹ ṣe wọ́n bá wọn ṣe bẹ́ẹ̀ lónìí ìrìn táwọn èèyàn rìn ìrìn tí ò da ìrìn aburú ìwádìí tí ò sọnù lọ́wọ́ wọn òun ni kí wọ́n káwọn èèyàn rìn káàkiri kó lọ babaláwo baba yẹmí wò wọ́n wá sọ fún yín pé ah, ìdílé rẹ ni kòkòrò tí ìjẹ̀gbá ìjì ìgbà ló wà àwọn olóòsọ bẹ́ẹ̀ fún ẹ wá sákò nàìjíríà ń gbà wọn. so ṣe dáadáa sí wọn so tó bá ṣe dáadáa sáwọn èèyàn ìyẹn túmọ̀ yìí pé kódà aburú wọn ò ní kẹ̀ ẹ́ bẹ́ẹ̀ táwọn èèyàn ṣe dáadáa sáwọn èèyàn ò ti ń sá fún wọn. ẹ ajẹ́ ká sokùn ẹbí papọ̀ nínú tíṣẹ̀rẹ́ ìsìlámù á bí gbogbo àwọn olùgbọ́ wa gbogbo àwa tí a bá rò pé dáadáa owó mo lè rí ṣẹ́nu mẹ́wàá ẹja lọ sọkùn dé papọ̀ àwọn yóò rò pé àwọn tá a wá rí àwọn tó wò sí lọ́dọ̀ wa lidhalika ja'a min hadith alladhi akhrajahu al-Bazzar bisanad an ibn Abbas wa akhrajahu at-Tabarani bisanad an Abi Tufayl wa akhrajahu al-Bayhaqi bisanad an Anas radiyallahu anhuma ni wọ́n gbà wá àwọn alábẹ́bí ẹ ẹ jẹ́ kó tutù ẹ sokùn bí yí papọ̀ ẹ jẹ́ ó so wàlẹ̀ òbí sàlám kódà àbújá sálámà ìyẹn ni pé ẹ ká pè nínú ọdún tá a wà ẹ jẹ́ kí wọn ká pè wọn ẹlẹ́mìí àfún nílé pè yẹn lásìkò sí o torí mo dùn wọn abẹ́rẹ́ nǹkan ọdún wọn ó béèrè jẹ́ ó béèrè nǹkan ọdún náà kó abẹ́rẹ́ nǹkan náà ó pèsè fún ẹ láti ṣe sotie búlù arahamẹkún wàlẹ̀ òbí sàlám kódà àbújá pé ọkàn gbé fóònù lọ́ọ́ ìyẹn ni pé òun ló kéré jù kódà bẹ́yìn ò bá lè fún yẹn ní nǹkan á lè lọlé àwọn àbátan wa ẹ̀dẹ́ kí wọ́n bá yẹn ṣe ẹran tó bá lè bá wọn pa sotie gbogbo kò sí tẹ́yìn ò lè fi sokùn bí papọ̀ lẹ́dàríkà á rí pé àyà tó pọ̀ ó sọ̀rọ̀ nípa pàtàkì okùn ẹbí tàbá lọ sọ́wọ́ tó nìfà àyà tó bẹ̀rẹ̀ rẹ̀ táwọn olùmọ̀ táwọn sọ̀sọ́lám tó bá fẹ́ bá wọn nǹkan sọ̀rọ̀ àyà yẹn ló máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láti bá wọn sọ̀rọ̀ ó wà ní kútùbà hájà wọ́n lálá subhanahu wa ta'ala sọ pé yá ayyuha an-nasu. yá ayyuha an-nasu ttaqu rabbakumu alladhi khalaqakum min nafsin wahida. ayà yẹn nìfẹ́ gbà lásìkò níbi tá ayà yẹn lọ́kọ̀ wattaqullaha ẹ̀kọ́ mi nú ọlọ́run. ẹ alladhi tasa'aluna bihi wal arham ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ̀ máa fi bẹ̀rẹ̀ ayín ìyẹn ni pé tá a bá ṣe dáadáa fún wa ni à dákun tó yọ lọ́n sànú mi tàfà alúnàbí ì ẹ páyà ọlọ́run tẹ́ ẹ máa fi bẹ ara yín ẹ dákun ràn mí lọ́wọ́ torí tọ́lọ́ ẹ sànú mi ó ní wàhálà arham hmm. bẹ́ẹ̀ ni ẹ páyà okùn bí yín ẹ gbọ́dọ̀ ẹ bẹ̀rù ẹ irú ẹ̀rù tọ́ba aláàfẹ́ ká bẹ̀rù òun ló fẹ́ ká bẹ̀rù okùn torí gbogbo ẹni bá okùn ìbí ọba aláàlọ́ ní ó ní wàyá ọ̀tọ̀rúnà. Àlàbínà yàrùn kúdúnà àdáwọ́hì mi bá àdì ní fàápí ìwàyà pọ̀tọ̀rúnà máa amẹ́rọ̀wọ́ òbí àyíyú sọ́lẹ̀wà yóò fìdúnà fìlárù. Nínú ìròyìn mẹ́rin tí aláàfin ìròyìn alfásìkì ẹlẹ́ẹ̀kejì wàyà kọ̀tọ̀ rúù wọ́n máa ṣe kíni wọ́n máa já okùn bí ẹlẹ́ẹ̀kẹta wọ̀nyí fìlú nàfẹ̀lú àbí wọ́n wà máa fún ìbàjẹ́ wọ́n máa ṣèbàjẹ́ lórí ilẹ̀ ẹgbẹ́ bí tó gbé sí ajẹ́ pé ọba aláàbẹ̀ mọ́ṣíwá lẹ́rẹ́sẹ̀ mọ́ṣíwá pòkì nínú ìwà pòkì ní kéèyàn ṣe kíni kéèyàn já okùn bí rẹ̀ so a gbọ́dọ̀ mójútó abẹ́ ọba Allah subhanahu wa ta'ala àsìkò yìí àti tó sùn ìbá lọ ẹja rí pé náà tá a ṣe dáadáa sí jùlọ yóò bá máa pòwe pé àti ilé làmà tí kẹsàn-án ròde ilé lọ́mọ tí kẹsàn-án ara ẹ̀sọ́ yẹn ni wípé tó bá fẹ́ dà níta kọ́kọ́ dà nílé dá sáwọn ìbátan rẹ̀ dáwọn èèyàn mọ̀ ẹ́ dáadáa àwọn èèyàn tó fẹ́ gbépò ó lóun fẹ́ jẹ gan ó fẹ́ jọ kánsẹ́lọ̀ ó fẹ́ jẹ rẹ́ẹ̀pù ó fẹ́ lọ ibi ibi tó ti bí báwo ló ṣe ṣe dáadáa sí wọn àmọ́ tó ṣèlú bá wá dé ìgbà yẹn làwọn yóò wá bẹ̀rẹ̀ sí wọn máa pín kinní nínú ilé kó tó di fóúnjẹ yẹn kan ṣe dáadáa sí wọn abẹ́nú àrùn ọlọ́run kọ́ bá aláwọ̀ tó jọ kó náà. حدثنا موسى بن إسماعيل قال حدثنا أبو عوانة عن عبد الملك بن عمير عن موسى بن طلحة عن أبي هريرة رضي الله عنه قال لما نزلت هذه الآية وأنزل عشيرتك الأقربين àbísí àbísí tí ó dáa púpọ̀ lálàáfíà ẹ má jẹ́ kí n gbàgbé àbí ìta قال شيخنا الألباني àfáàwọ̀ àfáàgbà muhaddis al-asiri rahimahullah ọlọ́mọ sàbàkẹ́ bàbá yẹn hmm. bàbá ní hadith yẹn kéèyàn fún adéṣàn rẹ̀ wík àdéṣà àtúntàlẹ̀ kan yẹn àmọ́ iná tẹ̀lé ìlmíyà agbọ̀dọ̀ mọ́sọ̀ fún wa àmọ́ bábíyìí yẹn bí kéèyàn fún adéṣàn rẹ̀ ṣe wík tó ó ní àwọn shawahid tó jẹ́ ká mọ̀ pé mọ́sùn ta tún yẹn ó lẹ́sẹ̀ ńlẹ̀ ó sì da torí pé nínú àdéṣì kẹta nu tíra yìí gangan àti yànnà náà rẹ̀ nígbà tí arákùnrin kan náà lọ bá àwọn sọ̀tọ́ ní mẹ́rin àbárò tani kí n ṣe dáadáa sí àárí pé ànábì kà náà ẹ eh, wà níbẹ̀ wà ní fàlà akrab wà akrab tó jẹ́ pé kọ́ńtẹ́ǹsì àdéhìsì kẹta àdéhìsì muawiya ibn hida anabi anjadi'i àdéhìsì kẹta ọlọ́lá àbí àní tó túmọ̀ yìí pé eh, chain of narration àdéhìsì ta kàtà yẹn ló wíìk bẹ̀ mọ́tìmù rẹ̀ kọ́ńtẹ́ǹsì rẹ̀ àlàyé tá a ṣe yẹn ó lálà àbí à pẹ̀lú ayé alukọ̀ránì àti ọ̀gọ̀rọ̀ nu àwọn àdéhìsì tó ṣe kíni tó lálà àbí wallahu a'lam Bukhari ó wà ní àwọn tí ó gbà wá onú sọ̀yìn rẹ̀ yàtọ̀ sí adábìlẹ̀ mufrad wà kọ́rẹ́dà muslim aidan ajẹ́bí pé ntafa á àlẹ́ẹ̀lá àwòlẹ́ ìsàwọn náà ìṣkà àlùfẹ́ ìfanẹ̀t ajẹ́ pé ní chain of narration àbísẹ̀lẹ̀ kejì tá a fẹ́ kà forty eight òun kò ní wàhálà rárá nínú kò tiẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé àkọ́rọ́jọ́ ò fi sọ ìhà ìní tíra méjì tó lálàáfíà jù bá dàkítà àbẹ̀là lẹ́yìn tíra ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ni wọ́n kọjá ni bisára di àná àbí òrìrà afáwọ abdulrahman ọmọ sakar oní ó gba hadisi wa ó ní lamma nazalat adil àyà nígbà tí àyà sáfà fẹ́ kà fún wa yìí tó sọ kalẹ̀ fún anabi sọ sọlá ìjágbọ́n fún anabi sọ àyà wo ni òun náà ni àyà tí ó wà nù suratu shu'ara àyà suratu shu'ara two hundred and fourteen òní àyà yẹn tí Allah sọ fún anabi pé wa anzir àṣírí ọ̀tẹ́kẹ̀l àkọ̀rọ̀bí lọ kìlọ̀ fáwọn ìbátan rẹ̀ àṣírọ̀sákà àwọn ẹbí rẹ ó wá tún fi àlàásọ̀rọ̀ bí àwọn tó súnmọ́ ẹ jùlọ. a jẹ́ pé àáyà yìí yóò mọ túmọ̀ yìí pé nínú ibi tá a ti bẹ̀rẹ̀ dáadáa wa nínú dáadáa tá a sì lè ṣe fún yàn òun náà ni ká pè é sọ́dọ̀ ọlọ́run ká pè kúrò níbi tó ti lè rí ìbínú ọba dẹ́dà àwọn tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn nìyẹn ọ̀gọ̀rọ̀ àwọn olùpèpè lónìí àwọn olùpènisójú ọ̀nà tọ́lọ́run àwọn olùṣe wáàsí àwọn èèyàn gbé wáàsí láti inú ilé wọn àwọn èèyàn bẹ̀rẹ̀ wáàsí láti gbó látọ̀dọ̀ ọmọ ìyàwó kò tí ì burú jù irú tíra ìtaba ní translation rẹ Yorùbá mo sọ pé tíra yìí translation English anisọ eh, Riyadu Salihin ó wà ń bẹ̀ sọtí àgbáyé náà wá wíwà ń bẹ̀ ẹ jẹ́ kàn mọ́ wa ká kọ́kọ́ gbé láti inú ilé látòrí ìyàwó ọmọ àwọn ẹ̀gbọ́n wa so àwọn yẹn la gbọ́dọ̀ nínú dáadáa tá a lè ṣe fún wa òun náà ni ká kì wọ́n lọ ẹgbọ́ bó la nẹ́bí ṣe kí àwọn tiẹ̀ mí lọ ẹgbọ́ bó ṣe gbé ó ní kí ni. faqama nabiyyu sallallahu alayhi wa sallam fanada. ó là nẹ́bí sallallahu alayhi wa sallam qama ó dìde báyà yẹn ṣe sọ̀kalẹ̀ là nẹ́bí dìde fanada kó làwọn olùmọ̀sọ pé kì í ṣe kó dìde lásán ó lọ sí òkè tó ga jù lọ níbo nílùú mákàjọ yẹn torí pé nínú àwọn àyà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ ní àyà yìí wà ó wá gòkè òkè mọ́ òkè sọ̀fà lọ fànáàdà kí lọ́bàbà sọ pé fànáàdà ó pariwo bó ló ṣe wí. ya bani Ka'b ibn Lu'ay. ó ní mo pẹ̀yìn Ka'b ibn Lu'ay mo fẹ́ ká wo sílísílà nẹ́sàbù tá ànábì ń pè á rí wípé tábà lọ wo ta ló bí ànábì Muhammad sọ́tìyẹ àmẹ́ ní ànábì sallallahu alaihi wasallam Muhammad bin Abdullah bọ́lẹ̀ bọ́lẹ̀ Abdulmutalib Muttalib ẹ̀ẹ́ bọ́lẹ̀ Hashim. وهاشم من bun bun بن bun بن bun kilab كلاب sotie ìyẹn túbọ̀ sí sanadi tí lọ plan ìran family anabi sọ̀rọ̀ sọ́lám bẹ́ẹ̀ lànàbì ti lọ gbé àwọn tó jẹ́ bàbá bàbá rẹ̀ ìdílé rẹ̀ ló ti lọ gbé ìyẹn ni pé kì í ṣe pé tó fẹ́ tà so òun kọ́ ni wọ́n ń jẹ nínú dáadáa àwọn tá à ń fẹ́ dáadáa fún jùlọ àwọn ẹbí wa ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn gbígbá wá sí títa àwọn èèyàn kíyàn lílọ níta bẹ̀tí inú lè rẹ̀ ń kọ́ bẹ̀tí ẹ má jẹ́ àgbàgbé yìí pé àwọn fámìlì tá ànábì ń pè yìí o kèfèrí ni wọn o. ìyẹn túmọ̀ pé ìjẹ́ kèfèrí ẹbí kan ìyẹn ò túmọ̀ pé kó má ṣe dáadáa sí ìyẹn ò túmọ̀ pé kó má so mọ́ ó lòdì wọn dáadáa tó ṣe sí ni ìyẹn ni pé ó níbi tó gbọ́dọ̀ mọ́ sóti èèyàn ní abọ̀gún lápèjúwe abọ̀gún ẹni tí ń bọ ògún lápèjúwe nu ẹbí yẹn ìyẹn ò bí pé kó má ṣe rẹ̀ ó lè lọ bẹ̀ẹ́ wò anẹ́sọ̀sọ́lá lọ́ máa ń bẹ àwọn ẹbí rẹ̀ wò tí wọ́n ń ṣe mùsùlùmí ó lọ́ máa ń chẹ́ẹ̀kì wọn kò rọrùn kó níjọ́ tó fẹ́ bọ̀ kó ní o bá ń rajà kò rọrùn níjọ́ tó bá ń ṣe òòsàn rẹ̀ má bá ṣe tó bá nídìí aṣọ tó nídìí oúnjẹ ordinary day wàá ṣe kíni wàá ṣe dáadáa sí i máa dálíkà ìyẹn ò túmọ̀ pé tó bá láǹfààní jọ kan kó má pè lákèésì pé bàbá èyí tẹ̀ ń ṣe yìí ẹ má la so a yìí pè wọ́n tọ́lọ́ bá kì í pè wọ́n ẹ wo kírísítọ̀ anabi ibrahim aleyhisselam anabi ibrahim gbà tí ó bẹ̀rẹ̀ sí pé àwọn ìjọ rẹ̀ bàbá rẹ̀ ló kọ́kọ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pèlè hekima kì í ṣe pọ́pọ̀lọpọ̀ tó kọ́ sọ fún ah, bàbá yẹn bàbá wọn ti di kèfèrí ẹni tó ti pèsè kèfèrí tó ní ààrẹ ah, wọn ní bàbá rẹ̀ kú gan olóòní débi ẹ̀ a ní o lọ sí bẹ́ẹ̀ kí bàbá rẹ̀ tó kú gbọ́ ǹjẹ́ wà tiẹ̀ níjòkó ẹ wo kéèyàn tó sàlàyé ẹ̀sìn fún yàn kí n tí èèyàn ti ń bá bọ̀ bí ogójì bí eighty years káwá fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ṣe ọdúnbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èpò ẹnu bẹ́ẹ̀ hikma kò sí hikma kò sí wisdom kò sí mu'amala mora kò sí óyá ọ̀nà wo làwa máa ń gbà ṣe wáàsí fún ẹni tí àìsí lórí ìṣẹ̀sì kan náà ṣẹ̀ríà islam ló dẹ̀kọ́ onídẹ̀rù ila sabili rabbika bil hikmati wal maw'izati hasana وجادلهم هذه الآية انقسم الناس في أمام دعوة إلا الثلاثة أصناف آية ìlú jábọ̀ wípé ọba Allah pín àwọn èèyàn ó pín wá sí mélòó tá a fẹ́ bá sọ òpin wọn sí mẹ́ta àwọn kan bẹ̀rẹ̀ hikma wisdom àwọn kan mọ́wó ìzọ̀ wáàsí àwọn kan wajadilhum billati ahsan ahlul kitab bó ṣe pé àwọn èèyàn nìyẹn á bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí bí ṣe sí wọn tó bá ṣe rí kì í wá fi ẹ̀kan kọ́là máa bá èèyàn sọ̀rọ̀ máa ànábì wá pè wọ́n ó ní yá abá mi ká àdùnnú lẹ́yìn ànkébù ànfọ́sà kọ́mínà náà ẹ dákun ẹ ọlọ́run jẹ́ ẹ̀wọ́ náà ẹ lára yín bí náà ẹ lá ara yín níbi náà yá abá mi Abdul Manaf ànkébù ó tún pè bàbá Abdul Manaf àwọn tó so máa yẹn nìyẹn o ànkébù ànfọ́sà kọ́mínà náà ẹ̀yin náà lára yín yá abá mi Hashim eléyìí tó gbajúmọ̀ lórí ẹ̀ ana Hashim tánàbí máa fi ń ṣe fáìlì òní ànkébù ànfọ́sà kọ́mínà náà kí ni ìdùnnú wa táwa àlùjánnà táwọn ìbátan wa ti wò ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ẹlòmí àti ẹ̀ máa rò pé tí a bá wà lìjánà bóyá tábù wa bá wà lìjánà lìjánà ò ní gbà wá lá ta ló sọ bẹ́ẹ̀ wa ma minna illa lahu maqamun ma'dud kò sí ẹ̀dá tó bá aláàdá tí ò láàyè ní àlìjánà gbogbo ayé kèfèrí bẹ̀ múmìnì bẹ̀ mùnásìkì bẹ̀ tó bá aláàbá kó wa sá lìjánà yóò gbà wá yóò tún sò wá ẹ má gbàgbé pé ẹni tí ó wà lìjánà last ẹni tí wọ́n ní yóò sọ fọ́ba láàyè pé àwọn ya ti take place wọn tán àwọn èèyàn ti gbà yìí tán ọlọ́wà wọ́n ti níbo wọ́n ní tàmánà ìwọ kẹgbèrò ọlá ayé wo ta lọ́mọ tó lọ́lá láyé tó lè rántí tàmánà lóru rẹ̀ tó bá ilé ìlọ́po mẹ́wàá ru ọlá ayé láyé ní ayé wa ń bẹ̀rẹ̀ ò lè lò tán bẹ́ẹ̀ kí láǹfààní wa kò sóore tá a lè ṣe fún nígbà táwọn èèyàn tẹ̀rù wọn fi báyàn lò wọn wà fi kíni wọn fọ̀rọ̀ àlẹ́ kìámà tí wọn ò rí afẹ́ fi báwọn èèyàn lò. yàrá náà fi mọ̀tàlùbà kí ni wàá fún ọkùnrin nínú náà yà á fà fìmà ẹwà nàbì sọlọ̀rọ̀ sọlá nígbà tó gbé wà tó ajẹ́kígbà ṣe máa ń tó wà wà tó tó wà ní yà á fà fìmà torí pé òun lọmọ rẹ̀ tó súnmọ́ jùlọ òun lọmọ rẹ̀ tó dàgbà sí lọ́wọ́ ankiru ankiri nafsaki mina nas la emi ara rẹ fa emi la amiliku laki mina lọ iṣẹ ìhàn rẹ fatima nínú tó lè já nfààní mi tó lè jẹ mojójìṣẹ Ọlọ́run ìyẹn kọlọrọ tó wà nílẹ̀ yìí àmọ́ tó lè já nfààní mi tó jẹ njọ alàkìyàmà òun náà kò tẹ kí ni o kò kò jẹ mùsùlùmí ibẹ̀ láti mọ̀ wípé ìbátan wa kò ní sànfààní bẹyẹn àyàfi ká jólùgbàgbọ́ òdodo man bafa bihi amaluhu lam yusra bihi nafahu ẹni tí iṣẹ́ rẹ̀ ò bá gbé wà lìjánà ẹbí rẹ̀ kan ìmáàmù ni bàbá mi ṣẹ́gun ni bàbá mi kìíní kan ni tẹ́yìn ò bá ṣiṣẹ́ rẹ̀ kò lè gbéyàwó òun ló pàṣẹ jẹ́pẹ́ jáde tè kìlọ̀ fúnra wa bá mi ẹ̀já máa kí lásìkò ẹ̀ mọ́ fi irun láre bóòlù ọlọ́run ṣe ní ká kí ẹ̀já kọ́ wọn nírun bóòlù ṣe ní agbáwẹ̀ ten of sùlẹ̀ ìjà láwàá yìí kí ni a tún lè ṣe tó bá dejọ́ àràpá ó yẹ ká gbáwẹ̀ ní kíni o ká gbáwẹ̀ níjọ́ yẹn mo ti ń fẹ́lẹ́ yìí àwọn èèyàn wa nínú ìjọ àràfà tó lérò jùlọ olùjọ àràfà tí ń bọ̀ ìyá ọmọ ìjọba àràfà tó ṣe kí ni tó bọ́ sí jọ jímọ̀ torí pé jọ ordinary jùmọ̀ láàrin oṣù ọ̀tọ̀ ni ká tó wá sọ pé jùmọ̀ ẹjọ́ wo ìjọ àràfà ìjọ tó tóbi jùlọ nínú àwọn ọjọ́ gẹ́rà ánìlákùn rahima anábì wọn sọ pé ẹ wá o gbogbo ìjẹ́kẹ̀fẹ̀rí yín ìyẹn ò mí pé kí mọ́sìn tó yẹ tó jójú ṣe bíbí láàrin ha màá rí i pé màá wẹ́ ẹ̀tọ́kùn bí ẹni ò ní jó já gbogbo ọ̀nà tí ò ní já lòun ṣe kíni lòun máa san ẹja wa ní o sán gbogbo ọ̀nà láti sokùn bí eléyìí tí ò ní mú wa kọ kọlu okùn ọlọ́run eléyìí tí ó jà lè mójúṣe wa ṣe sódà tabadálẹ̀ kẹ́ àmọ́ ọlọ́run kò ní sáwùjáde fún yàtọ̀ pé mo sọ fún mi abẹ́nú àná rẹ̀ ọlọ́run gbogbo téèyàn máa fi ṣe dáadáa sí ìbátan òbí ẹni ẹbí ẹni ọba aláàṣọ àwọn ọ̀tá alámọ́sà fún wa ṣe subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka